ó wà ní olówó kan tó wà ní àdúgbò ẹyọ kan tí àwọn tó wà ládùúgbò tí wọn ò rí ṣe olówó yẹn ò save. àìkọ̀mẹ̀gẹ̀ ìwọ olówó tó wà ládùúgbò kan tó jẹ́ pé ìwọ nìkan lolówó tó wà níbẹ̀ tí gbogbo àwọn tó kù tí wọn ò rí ṣe ìwọ olówó tó wà láàárín wọn yẹn ò save. kí lẹ́ fi wàhálà ṣe kí lẹ́ fẹ́ fi wàhálà ṣe kí lẹ́ fẹ́ fi jàgídíjàgà ṣe ẹ ò ní ìdí ẹ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ àwọn mùsùlùmí ti jáde wọ́n ní tani ọlọ́run bú wọn wọ́n ti fọlọ́pàá gbé wọ́n ti arrest ẹ̀ solution ló kùn báyìí tá a fẹ́ wá ìwọ tó bá dẹ̀ sọ wípé mùsùlùmí náà ṣẹ̀ ìwọ náà lọ́wọ́ arrest wọn náà o ní ìdí àti wá máa sọ̀rọ̀ tó máa wá fi máa kó bàtà ní ọlọ́run ẹ̀yin àfáà tí ẹ̀ dẹ̀ gbọ́ ọ̀rọ̀ ẹ má gbọ́ tàwọn aṣebi táyé wọn ti bàjẹ́ ọbẹ̀ yìí tó rọ́ ọlọ́run ni torí àwọn àfáà kékèké kan ti bọ́ ìta tó ti bẹ̀rẹ̀ sí bomi láti alẹ́ àná tí mo wù wọ́n bíi pé mi ò rí wọn àwọn kan kẹ̀ wọ́n ti bọ́ ìta wọn náà bá Solomoni wọn ní ẹ̀bẹ̀ tó ń bẹ àwọn mùsùlùmí yẹn wọn ní ó fẹ́ kí tọ lọlọ wọn ní ó kàn fẹ́ wọn ní ó kàn ń ṣe ní kíta lọlọ lè jáde o tó bá ti jáde èso máa tó máa bẹ̀rẹ̀ rádaràda mo fẹ́ kẹ́ lọ wọ́ọ̀ṣì mi dáadáa mi ò kí ń ṣèyàn rádaràda tó máa ń sọ̀rọ̀ ṣèyàn ní hàó mi ò kí ń ṣe ènìyàn rídìrídì tó bá rí wípé ọba Solomoni bú ènìyàn ẹnìyẹn ti kọ́kọ́ ṣe fídíò nípa mi. tó bá gbọ́ wípé ọba Solomoni sọ̀rọ̀ sí èèyàn kan ẹni ẹ ti ṣe fídíò nípa mi tó bá rí wípé ọba Solomoni sọ̀rọ̀ nípa ènìyàn mo rí wípé ènìyàn fẹ́ ènìyàn fẹ́ máa yan ẹnì kejì jẹ mo dẹ̀ gbọ́dọ̀ sọ fún wípé arákùnrin kan tó ṣe kò dáa mi ò kàn lè ṣàyẹ̀dẹ̀ jáde kó a máa bú ènìyàn ẹni àwọ̀ o ò lè sọ pé mo ṣe bẹ́ẹ̀ rí tọ́ka sí ẹnìkan tí mo ṣàyẹ̀dẹ̀ jáde tí mo ṣàyẹ̀dẹ̀ ṣe fídíò fún tí mo ṣàyẹ̀dẹ̀ ń bú ẹni àwọ̀ láì sẹ̀mí kò ṣẹlẹ̀ so ẹ má máa wò mí pé bóyá mi jẹ́ oníjàngídíjàngán ènìyàn no I stand on top of truth ọ̀rọ̀ tèmi àtàwọn mùsùlùmí fà nígbà yẹn lórí ọ̀rọ̀ five irun ọ̀nà five irun nǹkan tí mo bá rí ṣáṣe ẹni tí mi ò rí is a question question ni mo béèrè kì í ṣèjà ètò ìgbà mo bá wọn fa wàhálà question ni wípé ẹ lò sá ẹjọ́ níbo ló wà nínú alukoran níbi tó ti kírun márùn so that is it ìgbà tó dẹ̀ tó àkókò àfáà kan dìde ó ṣàlàyé ó yé mi yékéyéké ó ní ọba Solomoni kò síbi tó ń kọ fáìfù sí nínú alukoran ni o ṣùgbọ́n ọ̀nà báyìí ọ̀nà báyìí ọ̀nà báyìí ọ̀nà báyìí lọ́gbà yọ ìrun márùn wọn jáde o no problem tí gbàgbọ́ yín bá ti rọ̀ mọ́ nǹkan tí ò yé mi mo béèrè ìkọ̀kọ̀ náà lájọ ń sọ ẹ sọ pé kò síbi tó ń kọ five sí five yẹn náà ni mo sọ pé mo wá kiri so ìgbà tó dẹ̀ ti sí bẹ̀ ó ti case close mo dẹ̀ sọ fún àwọn èèyàn lọ́jọ́ yẹn mo ṣe fídíò nípa àfáà yẹn mo ní mo lè torí tí àfáà yìí mo ní mo lè torí tí ẹ padà sí mùsùlùmí torí kò bú mi mo béèrè question ni ó dẹ̀ farabalẹ̀ ṣàlàyé that is life ṣùgbọ́n ẹ má máa wò ó pé ọba Solomon jẹ́ èèyàn kan tó kàn án máa ṣàyẹ̀dẹ̀ bọ́ ìta tó máa máa bú èèyàn no i'm not like that òtítọ́ lèmi máa ń wá òtítọ́ lèmi máa ń jà fún so ẹ jọ̀ọ́ ẹ̀yin mùsùlùmí wọ̀nyí ẹ má gbọ́ ti àwọn tó fẹ́ kí kan bàjẹ́ ẹ gbọ́ ti àwọn tó fẹ́ tó kan ṣe ọbẹ̀ yín ni ẹ má gbọ́ ti àwọn tó fẹ́ kí kan bàjẹ́ ẹ gbọ́ ti àwọn tó fẹ́ tó kan ṣe. tí ẹ bá wá ro ọlá kankan mú ta ni ọlọ́run yẹn ẹ ro ọlá pé òun náà ti jẹ́ mùsùlùmí rí ẹ ro ọlá wípé òun fúnra ẹ̀ ti jẹ́ mùsùlùmí rí nǹkan ẹyọ kan tẹ̀dẹ̀ lè mú padà òun ni ìwà. wọ́n ní tábà fọwọ́ ọ̀tún bá ọmọ ẹni wí a máa fi tòsí pamọ́ra so please mo bẹ̀ yín ní ẹ̀yin tí ẹ bú àwọn mùsùlùmí gbogbo yín lẹ sọ wípé ẹni ẹni ta ni ọlọ́run wípé ó bú mùsùlùmí wípé ọlọ́fọlọ́pàá mọ̀ pé ṣé mùsùlùmí ò tí ì bú ènìyàn rí ni ìwọ tó bá wọn pé mùsùlùmí ti bú ẹ rí ìwọ náà lọ́fọlọ́pàá mu that's all má fi tiẹ̀ kó bá tẹnẹ lẹ́ni because òun nìkan ló wà ní sẹ́ẹ̀lì yẹn nísìnyí ẹ ò bá sí ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo òfò lórí íńtánẹ́ẹ̀tì kàbẹ́ bá wà ń bẹ̀ ni you are, you are not there with him òun nìkan ló wà dá wà ń bẹ nígbà tá a bá dẹ̀ ti ń ṣe bí nǹkan máa ṣe dá bí nǹkan máa ṣe ṣẹ́tù ó máa ṣe jáde ẹ má tó máa dákun kò lérì please ọbẹ̀ yìí ni so ẹ̀yin mùsùlùmí òdodo ẹ má gbọ́ ti àwọn tó fẹ́ bà nǹkan jẹ́ ẹ gbọ́ ti àwọn tó fẹ́ tún nǹkan ṣe torí àṣebi ò lè tán nínú ayé ènìyàn dáadáa ò lè tán nínú ayé bí ọlọ́run ṣe dá wa nìyẹn bí ọlọ́run sọ pé ká ṣe wà nìyẹn. tẹ bá ti rí ó kàn jẹ́ wípé àwọn kọ̀ọ̀kan wà nínú mùsùlùmí wọ̀nyí irúfẹ́ sèéèkì Lukman Akóredé yìí báyìí ara àwọn apọ̀dà tó wà nínú Islam ni. èmi ń sọ̀rọ̀ látẹ̀kan nísìnyí ó ní kèmí shut up comment section tèmi ara àwọn tí wọ́n fi ń pe àwọn mùsùlùmí lórí jàǹkìdíjàǹkà nìyẹn irú àwọn eléyìí báyìí ó yẹ kẹ́ ẹ gba ìjáàbù lórí ẹ̀ kẹ́ ẹ nà á máa lórí torí orí ẹ̀ ò pé ó kàn ń ṣẹ̀sìn yẹn ni kò lọ́pọlọ. ok kò sí kankan lórí ẹ̀ tẹ́ bá ẹ̀ rí ẹ̀ rí kan tó wé mọ́ rí à ń sọ̀rọ̀ àlàáfíà oníkèmí ṣọ́tọ̀. irú àwọn eléyìí báyìí ó yẹ kẹ́ máa yọ wọn kó láàrin yín àwọn amúnibúni ẹran ìbíyẹ̀rí tó wà láàrin yín ẹ máa rí wọn ní comment section wọn wà àlàáfíà wọn wà nínú kristẹni. o gbọ́ ọkọ tó sọ. So. What concerned Ọba Solomon with Islam? You people should tell me. Torí pé orí ẹ burú ni. Do you know, oh God man, do you know the meaning of Islam? Tó bá fẹ́ sọ̀rọ̀ ẹni Yorùbá nǹkan tó sọ ẹ́ sìn, nǹkan tó sọ ni wípé tó bá sọ fún mi pé what concern Ọba Solomon with Islam? Ètò ọmọ ẹni Yorùbá ni wípé kí ló kan Ọba Solomon pẹ̀lú àlàáfíà? àlàáfíà kàn mí nà ó ṣe rí pọ́blẹ́mù eléyìí tó pọ̀jù nínú ẹ̀yin mùsùlùmí wọ̀nyí eléyìí tó pọ̀jù nínú yín ni pé ẹ ò ka koran torí you people táàmù tó bá sọ pé kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ kéwú kẹ́ ẹ kétumọ̀ ẹ ò ní kétumọ̀ tẹ bá ti ké arábìkì lọ títí ayé tí ẹ ò bá ti ráàyè farabalẹ̀ kétumọ̀ ẹ máa ma ṣe bí wèrè torí wípé ẹ ò mọ ìtumọ̀ muslim ẹ ò mọ ìtumọ̀ islam ló fà á tẹ fi ń ṣe wọ́nranwọ̀nran. àwọn tó bá kékéwú tó ké ìtumọ̀ ìwà wọn máa ń yàtọ̀ sí àwọn tó kéwú tí ò kétumọ̀. ó ń sọ fún mi pé what concern me with Islam ìtumọ̀ ẹ̀ ní Yorùbá ni pé what concern King Solomon with Alafia, because the meaning of Islam is Alafia. uh, can you google your phone.